èyí lọ̀rọ̀ tí adédọ̀yìn sọ nígbà tí wọ́n dájọ́ ikú fún un lóòótọ́ lòwe yorùbá máa ń sọ pé akọ́gi ò gbọ́dọ̀ ṣoje bẹ́ẹ̀ lọ̀rọ̀ sì rí lọ́dọ̀ dókítà rahman adédọ̀yìn ìyẹn lẹ́yìn tó nídàjọ́ adépèlé òjó kàdájọ́ rẹ̀ tán tó lòun pàṣẹ kí wọ́n lọ yẹgi fọkùnrin tó ní iléèwé gíga fásitì odùduwà yìí títí tẹ̀mí yóò fi jábọ́ lára rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé adédọ̀yìn fẹ́ ṣe bí ọkùnrin ṣùgbọ́n kò sẹ́ni tó máa gbọ́jọ́ ọkù rẹ̀ tí ò ní bara jẹ́ níṣe lójú ọkùnrin yìí yí padà béèyàn bá sì wòrí sí rẹ̀ ní ẹjọ́ lọ́jọ́ ìṣẹ́gun yìí tọ̀hún yóò mọ̀ pé oògùn tó ń jáde lára ọkùnrin náà ní kòṣẹkòṣẹ gbóná janjan bí omi gbígbóná ni bàdájọ́ ti parí ọ̀rọ̀ rẹ̀ ládédọ̀yìn náwó sókè ó lóun lóhun tóun fẹ́ sọ ṣùgbọ́n adájọ́ òjò ṣẹ́wọ́ sí lọ́ọ̀yà rẹ̀ ó béèrè lọ́wọ́ ẹ̀ pé kí lọkùnrin náà fẹ́ sọ ńlágbẹjọ́rò rẹ̀ bá ní kádájọ́ jọ̀wọ́ jàre kó gboníbàárò òun láàyè láti sọ̀rọ̀ nígbà tí wọ́n gbé gbohùngbohùn sí lẹ́nu tàánútàánú lọkùnrin náà fi sọ pé ọlọ́run rí mi o ó mọ̀ pé mi ò pààyàn mi ò sì rẹ́nikẹ́ni láti pààyàn ọ̀rọ̀ yìí ló ń sọ lọ́wọ́ tádájọ́ àgbà fi dá mọ́ lẹ́nu ló bá ní ó ní kí ìṣọjọ́ ọ̀rọ̀ o ó lọ́rọ̀ lẹ́yìn ìdájọ́ nìyẹn kó sì lè tẹ̀wọ̀n lẹ́yìn tí ìdájọ́ ti wáyé adájọ́ ni tó bá délé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn kó máa lọ sọ gbogbo ohun tó bá ní lọ́kàn láti sọ èyí tó ṣọ̀pọ̀ èèyàn láàánú nú ọ̀rọ̀ náà ni tọ̀kan nú àwọn ọmọọṣẹ́ adédọ̀yìn tí wọ́n jọ dájọ́ ikú fún wọn níṣe lọmọkùnrin náà wólẹ̀ lẹ́sẹ̀ ọ̀gá rẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí sunkún kíkorò fẹ́mi falana ti ṣàgbẹjọ́rò àwọn mọ̀lẹ́bí timothy adégòkè náà sọ̀rọ̀ lẹ́yìn ìdájọ́ yìí èyí ló ń tọ̀kan nú àwọn agbẹjọ́rò tó ń ṣojú fún un ní kóòtù ọ̀hún fatima adésínà sọ fáwọn oníròyìn. ẹ nǹkan tí ó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lè mú pé ní adájọ́ ti dájọ́ olùjẹ́jọ́ alákọ̀ọ́kọ́ wọ́n ti sọ wípé ó jẹ̀bi ìpànìyàn olùjẹ́jọ́ ẹlẹ́ẹ̀kẹta wọ́n ti sọ wípé ní ó jẹ̀bi ìpànìyàn olùjẹ́jọ́ ẹlẹ́ẹ̀karùn wọ́n ti sọ wípé ní ó jẹ̀bi ìpànìyàn pé ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n jẹ̀bi pé ní wọ́n pa tìǹbù ìdájọ́ fún wọn lórí pé ní wọ́n gbìmọ̀ láti pa tìǹbù tí adégòkè wọ́n tún wá convict pé ní wọ́n pa tìǹbù ìyẹn olùjẹ́jọ́ alákọ̀ọ́kọ́ olùjẹ́jọ́ ẹlẹ́ẹ̀kẹta àti olùjẹ́jọ́ aláàkàrún olùjẹ́jọ́ ẹlẹ́ẹ̀keje ìyẹn kò jẹ̀bi wípé ó pààyàn jẹ̀bi pé ó ṣe papọ̀ láti pa ó jẹ̀bi wípé ní ó dókítà ó yí ó ṣe àlùmọ̀jẹ tó present fún ọlọ́pàá ilé ẹjọ́ ti dá lẹ́bi pé ó jẹ̀bi tí wọ́n fi hàn àmọ́ ìdájọ́ tí ilé ẹjọ́ fẹ́ fún wọn ti fún sí ọ̀la tó ìyẹn la máa padà wá gbọ́ ní ọ̀la lẹ́yìn. ní báyìí tí ìgbẹ́jọ́ ti wáyé tó sì ti lọ ṣé adédọ̀yìn yóò péjọ kò tẹ́mi lọ́rùn ni àbí yóò gbà pé kí wọ́n yẹgi fóun títí tí ẹ̀mí yóò fi bọ́ lára òun gbogbo bí ọ̀rọ̀ náà bá ṣe ń lọ sí aláròye yóò máa fi tó yín létí Florence Babasola ló ṣàkójọpọ̀ ròyìn yìí fún iléeṣẹ́ Aláròye online television.